Àdàparò ti ìbànújẹ́ nípasẹ̀ Steve Flat. Gbogbo wa ti kó gbogbo àwọn àròsọ kan bí a ṣe ń dàgbà àti púpọ̀ nínú wọn jẹ́ òtítọ́ láìlórére. Ṣùgbọ́n àwọn àròsọ díẹ̀ wà tí ó jẹ́ ìpalára púpọ̀. There just all kinds of things that we've heard and absorbed that the world has taught us that just aren't true. Myths about yourself, myths about God, and myths about life and the future, and money and sex and relationships and just aren't true. Myths about heaven and hell. Díẹ̀ nínú àwọn tí ó mú pẹ̀lú wọn díẹ̀ nínú àwọn àbájáde òdì lálẹ́ lọ́run. Àdàparò kan pé lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn jẹ́ kò ṣe pàtàkì kìnìún ó gbàgbọ́ níwọ̀n nígbà tí ó bá ní lóòótọ́, ǹjẹ́ ó ti gbọ́ tẹ́lẹ̀ pé, dájúdájú, ó ní, kò ṣe pàtàkì. Bí ó ṣe ń lọ nípasẹ̀ ìgbésí ayé, ìwọ yóò rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ìgbàgbọ́ wa tí ó wà tí ó jẹ́ òògùn ara wọn, wọn kò lè jẹ́ olóòtítọ́ méjèèjì, ìyẹn nìkan kò ṣeé ṣe. Ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, sẹ́yìn àwò mi àti pé mo ti ṣetọ nípasẹ̀ fóònù láti wà ní ààyè kan, wọn kò lè jẹ́ olóòtítọ́ méjèèjì, ìyẹn nìkan ní àkókò kan, àti pé kì í ṣe ohun tí ó gbàgbọ́. Báyìí ó tọ́ láti gbàgbọ́ ohunkóhun tí ó gbàgbọ́ níwọ̀n nígbà tí ó bá ní lóòótọ́, àwa méjèèjì, ṣùgbọ́n a máa ṣàyè ọ̀rọ̀, jẹ́ kí kí wọ́n méjèèjì bí wákàtí mẹ́ta nínú ọjọ́ wa. Ó rí pé ó lè jẹ́ olótìtọ́, ṣùgbọ́n ó lè jẹ́ tó tọkàntọkàn. Mo jẹ́ ìkànnì tí ó níra ní alẹ́ mìíràn àti pé mo wá àárín kan nípa díẹ̀ nínú ọjọ́ wa. Mo rí pé ó lè jẹ́ gan àti àwọn àmì ìrajà fún àwọn pápá ọkọ̀ òfurufú ńlá. Ní fíìmù ìtàn ara yìí jẹ́ ọkọ̀ òfurufú jẹ́ wọlé sí ilé. Pípọ́n tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà jẹ́ lókè ilẹ̀ nígbà tí wọ́n bá wà nípasẹ̀ ọ̀wọ̀n ọ̀sánmà ojú wa ní gbọ́n sísun. Ṣùgbọ́n ó rí awakọ̀ ọkọ̀ òfurufú náà pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ lókè, ó jẹ́ lótìtọ́, ó jẹ́ àṣìṣe. Àwọn ìgbàgbọ́ wa tí a pàdé pé tí a kò bá ṣàtúnṣe wọn, yóò fa wa jáǹbá àti sun. Díẹ̀ nínú àwọn ìlànà tí ó rọrùn púpọ̀ wà nípa ìgbàgbọ́. Díẹ̀ nínú àwọn wọ̀nyí ni yóò dàbí àkókò alákọ̀bẹ̀rẹ̀ àti ìpìlẹ̀, ìyẹn nítorí wọ́n jẹ́. Díẹ̀ nínú àwọn wọ̀nyí a kò mọ̀ pàápàá, ṣùgbọ́n jẹ́ kí a lọ ní ọ̀tún sí gbòǹgbò àti kò lórí rẹ̀. Ó yan dàbí àkókò alákọ̀bẹ̀rẹ̀ àti ìpìlẹ̀. Èmi kò bá fẹ́ gbàgbọ́ nǹkan, èmi kò ní láti. Tí mo bá fẹ́ gbàgbọ́ nínú nǹkan, mo lè, kò sí ẹni tí ó lè dá mi dúró. Tí mo bá fẹ́ gbàgbọ́ Bíbélì ní ọ̀rọ̀ Ọlọ́run, mo lè gbàgbọ́ pé àti pé mo ṣe, ti àwọn olóṣèlú, ìjọba olómìnira àti àwọn àwọn alágbàwí tí ó wà ní ìgbàgbọ́ pé àwọn alágbàwí tàbí ó lè yàn láti gbàgbọ́ àwọn olóṣèlú ìjọba olómìnira kò ṣe ìyàtọ̀ èyíkéyìí, o lè yàn láti gbàgbọ́ ohunkóhun tí o fẹ́, kò sí ẹnìkan tí ó fi agbára mú ọ láti gbàgbọ́ ohunkóhun. Ọ̀jọ̀ àmì náà ni o kò lè bí ẹnikẹ́ni mìíràn fún tí o gbàgbọ́. Tèmi àwọn òbí, àwọn olùkọ́ mi àti àwọn ẹlẹgbẹ́ mi kọ́ wọn ṣàkóso wọn. Èyí jẹ́ àyè pàtàkì bí àwa ìtúpalẹ̀ àwọn ìgbàgbọ́ tí a ní. Ó lè rí pé ó ti gba ẹ̀tọ́ ìgbà kan pé ó ti jẹ́ àṣìṣe fún ọdún, ṣùgbọ́n ó lè yí ìgbàgbọ́ náà. Ọlọ́run sọ nínú ìwé, yan àwọn ìlànà mi fàdákà. Nínú Rómù Ọlọ́run. Paulu sọ̀rọ̀ nípa díẹ̀ nínú àwọn ènìyàn tí kò ní Ọlọ́run, ó sì wí pé ti pa òtítọ́ Ọlọ́run padà fún irọ́. Ṣìórí àwọn nǹkan méjì wọ̀nyí ni ó wọ́pọ̀, èrò náà yóò yan ohun tí ó gbàgbọ́, ó sì wí pé ti pa òtítọ́ Ọlọ́run padà fún irọ́. Ṣìórí àwọn nǹkan méjì wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ mìíràn, wọ́n pinnu bí mo ṣe ṣe, òwe ìpìlẹ̀, ẹsẹ̀, àwọn ìpìlẹ̀, mo fẹ́ràn ọ̀nà tí ìtumọ̀ ìròyìn tí ó dára tí ó jẹ́ kí ó jẹ́ lórí pátápátá. Ṣọ́ra ohun tí ó rò pé nítorí ìgbésí ayé rẹ̀ jẹ́ àpẹẹrẹ nípasẹ̀ ìgbésí ayé rẹ̀. Ìyẹn ní ètò gangan. Àwọn ẹ̀yà àtijọ́, ọba wí bí ọkùnrin kan ṣe rò nínú ọkàn rẹ̀, rẹ̀. Bẹ́ẹ̀ ni òun, ìgbàgbọ́ wa lẹ́yìn gbogbo ìgbésẹ̀ nìkan tí ó gbà nínú ìgbésí ayé. Nígbà tí ó bá jókòó nínú ìjọ kankan, ó gbàgbọ́ onímọ̀ tàbí aláìmọ̀ dájú pé ó ń lílò láti ṣe àtìlẹ́yìn ìwúwo rẹ̀. Ní báyìí fún díẹ̀ nínú wa tí ó lè gba ìgbésẹ̀ ti ìgbàgbọ́ ńlá, tí ó lè gba ìgbésẹ̀ ti ìgbàgbọ́ ńlá, ṣùgbọ́n onígbàgbọ́ náà, nígbà tí ó bá jáde lọ sí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ní òwúrọ̀ yìí, fi kọ́kọ́rọ́ sínú ibi ìtìran àti tan. Ó gbàgbọ́ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà yóò bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ tí a mú ní ìgbàgbọ́ lẹ́yìn rẹ̀. Ìṣòro náà wà nígbà tí àwọn ìgbàgbọ́ mi bá jẹ́ àṣìṣe, nítorí ìgbàgbọ́ mi yóò tún pinnu ìhùwàsí mi. Wo díẹ̀ nínú àwọn àwọn ohun èlò tí ó wúlò. Tí ó bá gbàgbọ́ pé ó jẹ́ ènìyàn alágbèrè, báwo ni ó ṣe rò pé ó yóò ṣe ẹlẹ́wà náà rí? Tí ó bá gbàgbọ́ pé ó kò lè gbẹ́kẹ̀lé ẹnìkan mìíràn, ìwọ yóò lọ nípasẹ̀ ìgbésí ayé ń wo gbogbo ènìyàn ní ìfura. Ìwọ yóò ṣe bí wọn kò lè gbàgbọ́. Tí ó bá gbàgbọ́ pé ó kò lè ní òye Bíbélì, ìwọ kì yóò kà á. Tí ó bá gbàgbọ́ pé Ọlọ́run kò bìkítà nípa rẹ̀, ìwọ kì yóò gbàdúrà. Tí ó bá gbọ́ pé Ọlọ́run jáde kúrò láti mú ọ, ìwọ yóò ṣe ohun gbogbo tí ó lè yàgò fún Ọlọ́run. Gbogbo iṣẹ́ tí ó ti ní ìgbàgbọ́ tí ó bámu, òjò àmì náà jẹ́ pé pàápàá tí àwọn ìgbàgbọ́ rẹ̀ bá jẹ́ àṣìṣe, wọ́n ní ìpayà ìhùwàsí rẹ̀. Nítorí náà gbogbo àwọn ìgbàgbọ́ wa gbọ́dọ̀ wà ní àyẹ̀wò àgbáyé Bombers wa pẹ̀lú àwọn ìgbàgbọ́ èké. Mo túmọ̀ sí àwọn Bombers wa ibi kan láti wá ìwọ̀n ní ilà ìtajà oúnjẹ, owó lórí ẹ̀ńkírà àti àwọn àkọlé àgbáyé. Ní gbogbo ọ̀sẹ̀ ní ìmúláradà tuntun fún àkan. Tí ó bá jẹ́ èyí, ó kàn jẹ́ èyí, ó kàn jẹ́ èyí, ó kàn jẹ́ èyí tí àkan yóò lọ. Mo fẹ́ láti gbàgbọ́ pé àyàfi ní apá ọ̀tún ṣoṣo tí ó jẹ́ ọ̀kan nípa àjèjì tuntun láti sábẹ́wọ sí ilẹ̀ ayé. Nítorí oníwàásù tí mi mójú jáde ní ẹnìkan gbádùn, sọ pé, àwárí tuntun, àwọn àdúrà sísun sanra. Gbogbo ọ̀rọ̀ náà sọ pé, ọkàn gbádùn àdúrà, àwọn àdúrà wọ̀nyí àti àwọn ìpanigbà tí mo bá rí, ṣùgbọ́n kò lè gbẹ́kẹ̀lé pé wọ́n mọ́. Ìmọ̀ ẹ̀rọ ti wá pẹ̀lú nǹkan tí a pè òtítọ́ fọ́jú, wọ́n sọ kí gbẹ́kẹ̀lé àti ìtàn ọ̀rọ̀ kí ó tọ́ kò lè sọ ìyàtọ̀ bí àwọn sinimá Forest àti ọgbà Parasic. Nítorí náà, a kò lè pinnu tẹ́lẹ̀ tí ohun tí a rí jẹ́ gidi tàbí rárá. Àwọn alátẹ̀lẹ̀ ní àwọn àròsọ mẹ́wàá mẹ́wàá tí ó wà ní gúúsù lórí àwọn ìfihàn ọ̀rọ̀ tẹlifíṣọ̀nù wọ̀nyí. Wọn kì í ṣe ẹ̀rín, ṣùgbọ́n níwọ̀nyí ní díẹ̀ nínú àwọn àròsọ àṣà tí àwọn ènìyàn rá sínú ìyàtọ̀. Ayọ̀ mi wà níwájú ojúṣe mi. Ṣé o ní ìdùnnú tí ó bá gba ohun tí ó fẹ́? ìyìn ní ìró. World ó so ń gbé àti ìdùnnú. Gbogbo àwọn ìgbà bodè ni kò sí ìdí kankan láti jẹ̀bíjẹ̀bi. Ó kọ̀ yẹ kí ó dúró fún ohunkóhun. Ènìyàn jẹ́ déédéé tí ó dára àti tí kò ní ara. Gbogbo àwọn ìṣòro rẹ̀ jẹ́ ebi ẹnìkan. Ìdáhùn sì wà láàrín ọ nítorí àwa gbogbo Ọlọ́run. Propagated lórí àwọn ìṣàfihàn ọ̀rọ̀ ní tí ìdáhùn bá wà láàrín mi. Èmi yóò ti ṣàyẹ̀wò. Ó jáde ìgbà pípẹ́ sẹ́yìn. Ṣé ó kọ̀? Ó wo àwọn wọ̀nyí wọn ní irú àwọn nǹkan tí ó tún bẹ̀rẹ̀ sí lẹ́ẹ̀kan sí. A gbọ́ ju ọdún sẹ́yìn nígbà tí ó wà nínú àpò. Joṣánù pé olùfẹ́ kò gba gbogbo èmi ṣùgbọ́n dé àwọn èmi láti rí bóyá ìjìyà wọn ni ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run àti fún gbogbo ní àgbáyé. Àwọn àríyànjiyàn ènìyàn lẹ́sẹ̀, ìfẹ́kúfẹ̀ẹ́ ojú rẹ̀ àti ìṣògo tí ohun tí ó ní àti pé kò wá láti ọ̀dọ̀ Baba, ṣùgbọ́n láti àgbáyé. Àgbáyé ń bá wa bí àwọn ìgbàgbọ́ èké wa. Ìgbàgbọ́ kò ní láti jẹ́ òtítọ́ láti ní àti pé kò wá láti ọ̀dọ̀ Baba, ṣùgbọ́n láti ìgbàgbọ́ èké. Àwọn ìgbàgbọ́ èké wa. Ìgbàgbọ́ kò ní láti jẹ́ òtítọ́ láti ní báyìí ó bẹ̀rẹ̀ yìí iná, ṣùgbọ́n kò sí iná. Kò ní ìyàtọ̀ púpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wa, nítorí ní kété tí ó bá gbọ́ ẹnìkan tí ó kígbe ní ìtanijí yẹn, ìwọ yóò gbàgbọ́. Lẹ́yìn náà nọ́mbà àwọn nǹkan yóò ṣẹlẹ̀ Olú sí yóò ní ìyára, títẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ yóò ga jùlọ tirẹ̀, àwọn ìsàn yóò mú, àti ikùn rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí hatid hatid. Ìwọ yóò di ìbàjẹ́ àìfọ̀kànbalẹ̀, rúdurùdu ti ẹ̀dùn ńlá, bòtílẹ́jẹ̀pẹ́ kì í ṣe òtítọ́. Ìyẹn ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ní ìgbésí ayé, ojoojúmọ́ ní ìgbésí ayé, àti pé ó kópa àpamọ́ rẹ̀. Ó dààmú nípa àwọn nǹkan tí kì í ṣe òtítọ́, ó bẹ̀rù àwọn nǹkan tí kò jẹ́ gidi. Àbájáde jẹ́ rúdurùdu àti ìbànújẹ́. Nítorí náà tí ìgbàgbọ́ kan kì í ṣe òtítọ́, ó tún fa ẹ̀dùn rúdurùdu nínú ìgbésí ayé rẹ̀. Tí ó bá fẹ́ láti borí wàhálà, ebi àìbalẹ̀, ìdààmú àti àwọn ìṣòro rẹ dùn. O ní láti ṣàlàyé àti ṣe àtúnṣe àwọn aláìgbàgbọ́ nínú ìgbésí ayé rẹ. Mo wá àlàyé kan nípasẹ̀ onímọ̀ Dókítà Chris Thomas. Ó sọ pé òtítọ́ ní máàpù ọpọnà fún ìdúnadúrà àwọn ìtàláyà tí ó nira ti ìgbésí ayé. Mo wá àlàyé pàṣẹ onímọ̀ jùtọ̀ tàbí kò sí òtó rárá nítorí pé lọ́lọ́lá nítorí pé rárá nítorí pé rọrùn. Díẹ̀ nínú àwọn tí a ṣe nípasẹ̀ onímọ̀ jinlẹ̀ tí èmi kò gbà pẹ̀lú. Ṣùgbọ́n mo rò pé ó jẹ́ ẹ̀tọ́ lórí ibi àfẹ́dé. Ó tún sọ pé Ọlọ́run ní ọ̀nà nìkan sí ìlera ẹ̀dùn, kò sí ọ̀nà mìíràn. Ìyẹn jẹ́ àgbàsọ ńlá. Ṣùgbọ́n ṣùgbọ́n Jesu ní ọkàn tí ó dára jùlọ, ó lágbára púpọ̀ àti sáájọ́ síwájú àti sọ pàtàkì kannáà. Ìwọ mọ òtítọ́, àti òtítọ́ yóò sọ ọ́ di òmìnira. Èrò ti àwọn ègbé yìí tí àwọn ìkọ́ni láti ṣàfihàn àwọn ìró tí a ti kọ́ àti pé díẹ̀ nínú wa ti rà sínú. A yóò ṣàfihàn òtítọ́ àti òtítọ́ yóò sọ lájú ní ọ̀run. Sámísì, ìyẹn dáradára, òun nìkan ní orísun ti òtítọ́ tó ga jù. Èmi Olúwa, lé Olúwa, sọ ohun tí ó tọ́ láti ọ̀dọ̀ àyà ìjọba. Jesu, ta ni iṣẹ́ ọmọ Ọlọ́run? Ọlọ́run ni Ọlọ́run wa nínú ara. Johanu sì wí pé, èmi lé ọ̀nà, èmi lé òtítọ́. Kò kò sí ọkàn tí ó wá sí ọ̀dọ̀ bàbá àyàfi nípasẹ̀ mi. Ìbéèrè pàtàkì tí o nílò láti béèrè ara rẹ àti gbogbo ènìyàn ní láti béèrè bóyá ó wà kírísítánì tàbí rárá ni kí ni yóò jẹ́ ìtọ́sọ́nà mi kí mo lọ láti mú ìgbésí ayé mi dúró. Ó ní àwọn àṣàyàn méjì, ó lè ṣe ìpìlẹ̀ lórí àgbáyé tàbí ó lè ìpìlẹ̀ olórí ọ̀rọ̀ náà. Ìwọ bóyá ní ènìyàn ni àti pé ènìyàn yóò sọ àwọn nǹkan ìtakora mílíọ̀nù oríṣiríṣi àwọn ohun tàbí ó lè ní ohun tí Ọlọ́run sọ. Ó lè kọ́ ìgbésí ayé rẹ̀ lórí àṣà tí àṣà sọ tàbí lórí kíni Kristi sọ. Èwo nínú àwọn méjì yẹn ni ó rò pé ó gbẹ́kẹ̀lé díẹ̀ sí? ìṣòro náà kì í ṣe ọkùnrin náà nígbà gbogbo jẹ́ aláìṣòótọ́ àti pé yóò ṣe alábápín ìrora dáradára. Ìṣòro pẹ̀lú ènìyàn ni pé ẹ jẹ́ aláìmọ̀kan pé pàápàá nígbà tí a bá rò pé a sọ òtítọ́, a kò mọ òtítọ́. Ìwé ran ìtúsíṣẹ̀ṣẹ̀kè ronú nípa ohun tí ó túmọ̀ sí. Ọ̀gbọ̀nọ̀gbọ́n túmọ̀ sí pé ó jẹ́ ọlọ́gbọ́n lónìí. Ọgbọ́n gidi kì í ṣe àgbèrò. Ọgbọ́n gidi jẹ́ ayérayé. Ọ̀kan nínú àwọn ìṣòro pẹ̀lú ènìyàn ni a kọ́ ẹ̀kọ́ nígbà gbogbo díẹ̀ sí i. Nítorí náà, a ní àkókò líle tí ó ṣe àwárí ohun tí ó jẹ́ òye àìlópin. Mo ṣe àkíyèsí nǹkan ní ọdún díẹ̀ sẹ́yìn pé díẹ̀ nínú rẹ̀ lè ní ìbátan sí méjìlá mẹ́ta mílíọ̀nù tí wá jẹ́ àwọn òdìbòmá ọmọ tí a gbé dìde lórí ìwé títajà tí ó dára jùlọ ti gbogbo àkókò kejì sí Bíbélì. Ṣé o mọ̀ kí ni ìwé náà jẹ́? Dókítà Stock Stock Shock ìwé. Ó kan ṣoṣo ni pé ó kan díẹ̀ ọdún sẹ́yìn dọ̀. Ṣókè rẹ̀ ti ní gbangba ní gbangba. Ṣé ó jẹ́ kíni? Ó ti pé ju mo jẹ́ aláìlóye. Kíni ó túmọ̀ sí pé ó jẹ́ àṣìṣe. Gbogbo ìran kan ni a gbé lórí àwọn ìmọ̀ ọ̀rọ̀ ènìyàn àti pé ó wà láti wá àwọn tí kò ṣe déédéé ní ààyè àkókò. Ìyẹn mọ́ra mọ́ra. Wíwá àpapọ̀ ti ọ̀rọ̀ ìmọ̀jìnlẹ̀ tí a lọ ní ìpele kọ́lẹ́jì lónìí jẹ́ oṣù méjìdínlógún. Ọlọ́run, ìyẹn ní ìgbésí ayé kan, ìmọ̀jìnlẹ̀ ní ààyè kan àti àṣeyọrí, àti pé ó rí i pé ní ìtara lòdì sí ògiri tí kò tọ́. Kìnnìún ńlá ti mú lòdì sí kòtò. Kìnnìún ńlá láti ibẹ̀. Jesu wí pé, ọ̀run àti ayé yóò kọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kí ó má bá sísin. Ó dúró ṣinṣin nínú ọ̀run. Àwọn ènìyàn, ọ̀rọ̀ Ọlọ́run ti dúró ìdánwò ti àkókò náà, bí ohun kan mìíràn ti láéláé, tàbí láéláé, tàbí láéláé. Ó lè gbẹ́kẹ̀lé rẹ̀, bíbó sẹ́wà rẹ̀, àti ìwé ìtọ́sọ́nà rẹ̀, nítorí kì í ṣe àṣẹ rẹ̀ tí kò dá lórí ọgbọ́n mọ́ra, ó dá lórí ìhùwàsí púpọ̀ àti ìmọ̀ Ọlọ́run ti Ọlọ́run. Òun nìkan ni orísun tí ó òtítọ́ ga jù, kọ́ ìgbésí ayé rẹ lórí òtítọ́ Ọlọ́run. Ó jẹ́ báyò. Pétérù sọ ọ̀kan nínú àwọn ìdí tí Jésù wà, ni pé ó wà láti fún wa ní àpẹẹrẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ wa kà, ṣùgbọ́n púpọ̀ wa tí ó tòsí ti àrí àṣà kan. Ọlọ́run ni Ọlọ́run wa nínú ara. Ó sì wí pé, èmi lé ọ̀nà, èmi lé òtítọ́, àti èmi ní ìgbésí ayé. Nínú gbogbo ohun tí ó ṣe, nínú ohun gbogbo tí ó jẹ́, òtítọ́ ní òtítọ́. Lákòókò tí ń bọ́ lọ́wọ́, láti àwọn iṣẹ́ abẹ mọ́ pinnu, láti tún ṣe àwọn ìwé inú òtítọ́ ní mi. Méjọ̀ yàtọ̀ sí àwọn mímọ́. Jésù sọ pé, mo sọ òtítọ́ fún ọ. Ǹjẹ́ ìyẹn kò ṣe nǹkan kan? ọ̀dọ́mọgọ́rin, ó sọ fún apẹ̀rẹ̀, mo fẹ́ kí ó gbọ́ èyí. Ó sì wí fún un pé, báyìí ó ti gbọ́, ó wí pé, ṣùgbọ́n mo fẹ́ sọ fún ọ, ṣé ó mọ ohun tí ó ń ṣe, ń yọ àwọn àròsọ tí ó mú ìbànújẹ́ wá, sọ báyìí ni àwọn nǹkan tí ó ra sínú, ṣùgbọ́n jẹ́ kí n sọ òtítọ́ fún ọ, bí ó ṣe ń kẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí Jésù sọ àti àwọn nǹkan tí àwọn olùṣọ́wọ́ ìwé, ìwé ìwé Bíbélì mìíràn ti pín pẹ̀lú wa tí ó jẹ́ òtítọ́, ṣe àdéhùn sí nǹkan mẹ́ta ní nínú ọkàn rẹ̀ láti ṣe láti wá òtítọ́, ṣe kò ní pẹ̀lú àwọn ìtẹ̀yà àti àwọn ọmọ àti àwọn ìtànjẹ, àwọn àyàmótọ́. Lẹ́yìn lẹ́yìn Paul kìlọ̀ Timothy, ọ̀dọ́ oníwàásù, fún àkókò yóò wá àwọn ọkùnrin kì yóò fi ẹ̀kọ́ tó dára, dípò láti bá àwọn ìfẹ́ ti ara wọn jọ, wọn yóò péjọpọ̀ tí wọ́n lá nọ́mbà ti àwọn olùkọ́ láti sọ ohun tí àwọn etí àwọn ìwọ̀n fẹ́ láti gbọ́. Wọn yóò yí etí wọn kúrò nínú òtítọ́ kí ó yípadà sí àwọn àròsọ. Òjò àmì láti ṣe ìdáhùn gbogbo tí ó gbọ́ wò ló tàbí lòdì sí òtítọ́ Ọlọ́run. Ayé tàbí ènìyàn ní àyíká mi lè sọ, ó gbọ́nà, ó jẹ́ ohun tí ó jẹ́ gbogbo ènìyàn ṣe. Òtítọ́ lè sọ pé kò dára. Mo lè gba pípẹ́ tí ó tọ́ níbi fífún ọ ní àpẹẹrẹ ayébáyé, àwọn ìràwọ̀ àti àwọn ìwọ̀nrin ọpọlọ. Àwọn nǹkan wọ̀nyẹn ní láti ṣiṣẹ́. Àwọn mílíọ̀nù àwọn dọ́là, ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ lórí tẹlifíṣọ̀nù kì í ṣe. Mo ní ìdánilójú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó dá lórí àwọn nǹkan wọ̀nyẹn. Díẹ̀ nínú wọn jẹ́ pàtàkì, díẹ̀ nínú wọn wà fún ìgbádùn, àti díẹ̀ nínú wọn jẹ́ àwàdà kan. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kò ní ẹ̀rín. Mo lè fi àwọn ọ̀rọ̀ méjìlá kan hàn. Ó tí ó sọ pé àṣìṣe, ó jẹ́ ibi, dúró kúrò lọ́dọ̀ rẹ̀. Mo ṣe ìdánwò ohun gbogbo nípasẹ̀ kò ní ẹ̀rín òtítọ́ ìgbẹ̀yìn. Tí mo bá mọ̀ pé rí lára rẹ̀ tàbí orí rẹ̀, ó ní láti jẹ́ ọ̀nà tí ó jẹ́. Báyìí ó ronú nípa ìyẹn tí ìmọ̀ irú lè ṣẹ̀dá. Ìrírí ẹ̀tọ́ òtítọ́ kan kí ìgbésí ayé tí èmi kò lè sọ tí ó bàjẹ́ ké. Ṣé o kò rò pé èṣù lè lè ṣe nǹkan kan náà ní òtítọ́. Ṣé ó kò rò pé ó ní agbára yẹn fún ọdún púpọ̀? Ọdún àti ọdún àti ọdún. Mo ṣe ìdánilójú pé mo ti ní lòdì sí òtítọ́ ti ọ̀rọ̀ Ọlọ́run àti pé ti àwọn ìjókòó méjì náà tí ó gbà, mo gba òtítọ́ ti ọ̀rọ̀ Ọlọ́run àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ ọkọ̀ nítorí pé ti ní kò túmọ̀ sí pé òtọ́ òtítọ́. Púpọ̀ nínú wa ti rí ohun àlùmọ́nì alámàlù tí ó sọ pé Ọlọ́run sọ pé Ọlọ́run sọ pé Ọlọ́run sọ pé mo gbàgbọ́ ó gbé ọ kìí ṣe nǹkan sí pàbùpà búburú ṣùgbọ́n mo dára jùlọ fún ọ. Ọlọ́run sọ pé bóyá mo gbàgbọ́ tàbí rárá bóyá mo gbàgbọ́ tàbí rárá rárá, kò ṣe ìyàtọ̀ èyíkéyìí. Ọlọ́run sọ pé, ìyẹn ní ọ̀nà tí ó jẹ́ òtítọ́ jẹ́ òtítọ́ bóyá mo gbàgbọ́ tàbí rárá, ayé ní láti wá, ṣùgbọ́n níbo ni mò ń wá, wà nínú Ọlọ́run. Bíbélì sọ pé, jẹ́ òtítọ́ rẹ̀ jẹ́ òtítọ́, àti ìjúwe wà nípasẹ̀ ilé ìjọsìn rẹ̀. Paulu sọ fún Timothy pé, ìwọ ó mọ bí ènìyàn ṣe yẹ kí ó ṣe fún ara Ọlọ́run, èyí tí ó jẹ́ ilé ìjọsìn ti Ọlọ́run aláyé, ọláṣẹ àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́, àti ìpìlẹ̀ òtítọ́. Ọ̀rọ̀ náà, gbàgbọ́, jẹ́ ọ̀rọ̀ mìíràn tí ó jáde lọ ní gbogbo ọ̀nà nípasẹ̀ àwọn ìròyìn ìre. Jòhánù, àwọn ìpìlẹ̀, ẹnikẹ́ni tí ó gbàgbọ́ pé a kò gbàgbọ́ pé a kò gbàgbọ́ nínú orúkọ Ọlọ́run, ìgbàgbọ́ kan àti kì í ṣe gbígbàgbọ́, fi sí gbígbé òtítọ́. Mo wá, gbàgbọ́ àwàdà, kí ó gbẹ, mo gbọ́ràn rẹ̀, mo ṣe, mo bẹ̀rẹ̀ nípa gbígbọ́ràn sí ìhìnrere tí ó gbẹ́kẹ̀lé ìhìn, ìròyìn tí ó dára pé Jésù di ẹni mímọ́, Ọlọ́run tí ó rọrùn tí ó ṣe, ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tí Jésù ní Ọlọ́run lọ́run, ìgbàgbọ́ tí ó yọrí sí wa tí wọ́n ní ẹnu ọ̀rọ̀ rẹ̀ jẹ́wọ́, ń kéde fún àgbáyé wá sí ọ̀dọ̀ rẹ̀. Rómù, ó sọ ní kété tí ó ní ìfaramọ́ ọkàn rẹ̀ àti gbogbo ìfẹ́ rẹ̀ sí gbogbo ìgbọràn rẹ̀ tí a pè ní baptismu, ìyapa ti ara sínú omi, ṣáájú kí ikú Jésù tí ó wà lórí àgbélébù, ó sọ fún Nikodemu, àyàfi tí ó bá bí ọkàn nínú omi àti ti èmi kò lè wọ inú ìjọba Ọlọ́run. Gbogbo wa tí a ti baptisi sínú ikú, Jésù ni a sì baptisi pẹ̀lú rẹ̀, nípasẹ̀ baptisi ní àṣẹ, gẹ́gẹ́ bí Kristi ti jí dé kúrò nínú ikú kú nípasẹ̀ ògo Baba, àwa pàápàá lè gbé ìgbésí ayé tuntun. Òtítọ́ ni nípa ìfaramọ́ rẹ sí Jésù. Òtítọ́ nìyí nípa bí ó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ bí Kristiani àti bí ó ṣe di Kristiani. Láti ìjúwe yẹn, ìwọ ń gbé ní àti rírìn nínú iná òtítọ́ Ọlọ́run, ṣùgbọ́n ó wà fún ọ. Rántí pé ní òmìnira láti gbàgbọ́, wọ́n parun nítorí wọ́n kọ̀ láti nífẹ̀ẹ́ sí òtítọ́ àti kí ó wà ní fipamọ́. Ẹnìkan béèrè, yóò mú sìgá fi mi ránṣẹ́ sí ọ̀run àpáàdì. A kò mọ̀ bí Ọlọ́run jẹ́ onídàájọ́ alájọra. Ọlọ́run kò rán ẹnikẹ́ni sí ọ̀run àpáàdì. Ó jẹ́ kí gbogbo ènìyàn yan ohun tí wọn yóò gbàgbọ́ àti ohun tí wọn yóò ṣe nípa àwọn ìgbàgbọ́ wọ̀nyẹn. Ṣùgbọ́n àwọn tí ó kọ̀ láti gba ìfẹ́ àti tẹ̀lé Kristi tí ó wà nínú ewu.